الله عظمكم وعظم دينا لقوله سبحانه وتعالى إن هذا إلا خلق الأولين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وبارك على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله ويا إخوة الإيمان اعلموا أن الأخلاق من الدين وهناك أخلاق لها صلة بالخالق والمخلوق قيام الله kájú má lọ lé wa wípé wa ẹsìn ni èyí tó dájú kọ́lọ́ ọ̀rọ̀ sùpánà wọ̀ sàrànlá ọ̀fẹ́ káàdì sí wọn. Tàbá ní wà ẹsìn irun tó ń pèlè ní òun gbogbo ohun yóò tọ́nà ọ̀rọ̀ sùpánà ọ̀dà alábẹ́sẹ̀ káàdì sí wọn. Tó ti pé tàbá ṣe á nínú àìsí ó lè fàyà àwọn ìwà kan wá wà tó jẹ́ kí ó yẹ kí àwọn mùsùlùmí ká mọ́mọ́ ìwà wa ìwà yìí ó sùn pọ̀ mọ́ adẹ́dà àti ẹ̀dá káàtì máa gbàgbé ọ̀rọ̀ táwọn ẹni tó mọ́ bá lọ ń sọ wa ìgbé ìṣẹ̀lẹ̀ àfúnmẹ́lẹ̀ ni wọ́n fi ní náà ní ìmọ̀ àná ẹni tí ìgbàgbọ́ rẹ̀ ti pé nínú àwọn onígbàgbọ́ òdodo á sì gbádùn òun lọ́rọ̀ òun lẹni tí wọ́n rẹ̀ bá gbà إخوة الإيمان من أخلاق المؤمن nínú wa onígbàgbọ́ ìdúró òun náà ti wá àfẹ́lẹ̀ òtítọ́ nínú ọ̀rọ̀ ìdè tókèbóde kì í di rẹ̀ nírọ̀ nínú ẹni akọ́bọ̀ ìmáṣe sùúrù pẹ̀lú àwọn onírànlẹ́ ti sùúrù ni ìṣe sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ̀ ìṣe sùúrù lórí adéwò tọ́lọ̀ ń bá mú wa. ìṣe sùúrù kúrò níbi ìyàpọ̀ ọlọ́wọ́ bá tó nígbà náà ni ìwà àdáhàlẹ̀ ni dọ́gba dọ́gba èyí tó ti yọ ọba àti pẹ̀lú tí ti àti dọ́gba èyí tó ti yọ láàrin àwọn ẹ̀dá nìyà bí máa ṣe tá a bá ti ti àwọn ọmọ bí ilé a a bá tóbi kó ti kejì rẹ̀ náà ní àtòlù nígbà náà ní kóńtù káyà ìwà tìlú ìwà tìlú èyí tó kékeré á ti jẹ́ ọmọ ọba kọ̀ọ̀kan pẹ̀lú bá àti ìyapa rẹ̀ lábúrú dẹ̀ra mú ti fún wa ìwà tìlú téèyàn ò ní síra ara rẹ̀ téèyàn ò ní ṣe nǹkan tí ó fi máa wò tó kó o ti máa ṣe ti báyìí ìwà tìlú téèyàn ò ní sí àwọn èèyàn téèyàn ò ní lọ sí aburú pẹ̀lú àwọn èèyàn. nínú aláàbí kọ́ńtùn kéèrọ̀ ìwà àdùkéèrọ̀ ìmíwúlà ọkùn yóò wà lára ọba ya ní ọdún nígbà tó dodo ògidì lọ́rọ́ ọmọ àlọ́ mi ní àwọn ìròyìn nínú rẹ̀ wọ́n fẹ́ẹ́ tó fọ́lọ́fọ́ tẹ̀sẹ̀ ìwà àdúgbò àti téèyàn rí láì fi ti fẹ́ lálẹ́ yẹn téèyàn ti pa ara àdébí sọ̀tún lọ́wọ́ àdébùsọ̀lá ó ní ẹni tó bá kó mùsùlùmí ní àdéhìí ọlọ́run ti máa fò náà láti lè ní ayé àtijọ́ ìjà lọ́sẹ̀yà nínú ẹ̀ náà ni àtọ́fíọ̀ ìwà àpọ́lé sálábà àpọ́lé òun náà ni àwọn onímọ̀ tí wọ́n bá ti ń gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu tí wọ́n gbọ́rọ̀ sá nẹ́bí lẹ́nu sallallahu alaihi wasallam á sì máa sàmọ́lé fún àgbàlagbà á sì máa sàmọ́lé fún àwọn aláṣẹ. nínú rẹ̀ ó náà ní kólùkù hẹ́lì ìfaradà tó lè kó ti kejì rẹ̀ náà ní alùpàdọ̀ ìmàbíyù ẹ má jẹ́ àgbàjọ arákùnrin tó lọ́ọ́ ká nẹ́bí sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́run òun ti sọ fún náà nípe láàṣẹ lọ má sì kú nínú ẹni tó ti wọ́n mú akópadà lọ òṣìṣẹ́ ọlọ́run ọ̀sọ̀ yìí ní má sì kú nínú ní gbogbo ìgbà tí bá fi ń bí ilé lápàmì láti ìfẹ́ náà. nínú ẹgbẹ́ mi olùkókò ìwà ìlà ti ìkẹyìn ìkẹyìn tálá máa fi á máa fi fún abilékí ẹni méjèèjì á máa sì gbé àwọn ọmọ kéékèèké á máa sì gbé àwọn obìnrin. كما تجارة كان النبي صلى الله عليه وسلم ومن اسمي مقبل مقبل حق الضعيفين ìdígbà ìfẹsẹ̀ lọ jẹ́ kéèyàn ń tẹ̀sán àwọn ẹbí nínú wọn. a máa ti kí àwọn aláìsí pẹ̀lú bàtà wọn àtàwọn ọlẹ́ ọlẹ́ èyí náà kò sálá sọ fún àwọn ọlẹ́ méjì òun ni ọmọ òrùka tóbìnrin. a máa ti kí àwọn aláàárẹ̀ ó yẹ jẹ́ ti máa ń tọ́jú ìyàní a ti kí ọmọ òrùka àwọn ọmọ ọ̀dọ́ àwọn àgbàlagbà àti dábà àti ìgbàlagbà ẹwà nínú àwọn ẹwà yìí òun náà dàrá ìní àfojúkò ẹnì kẹfẹ tó fi gbìyànjú lè lo agbára kéèyàn béèrè ẹ̀tọ́ ìyẹn lọ́wọ́ rẹ̀ kódà bí òde mu wá sí fábí ẹ lè jẹ léyà kéèyàn rà wọn lójú nínú wà ní gómìnà gbọ́dọ̀ nìyẹn ipò nàìjíríà ayé onígbà tó lòlò mi ní masalasi mi nítorí èyí tó ti fẹ́ káàdì òun náà ní atáwàdọ̀ ìwà atáwàdọ̀ ìwà ìrẹ̀lẹ̀ ìwà ìrẹ̀lẹ̀ àwọn oríṣi ìwà bíi bẹ́ẹ̀ ká lójú ká rẹ̀ ìwà ìṣẹ́ra dáyé fa lójú ká rẹ̀ ní wọ́n pè ní àdìsíbọ̀ kí ni wọ́n pè ní àdìsíbọ̀ alẹ́ sọ̀lọ́ lọ́wọ́ àtọ́lá ló ti dé ìgbéraga òun náà ní sábàrọ̀ ọ̀nà tó nà kéèyàn kọ òtítọ́ kéèyàn wá fojú lé ní àwọn nínú àwọn àbíkúrú tó yípa tó yípa ìwà rẹ lẹ òun náà ní ìjọ rẹ lílé àti ẹnà nínú àwọn ìwà yìí òun náà ní àtànáàna ìwà àtànáàna ìnígbà ìpamọ́ kéèyàn lè tọ́ èèyàn pé lágbájá ọkọ̀ ọ̀gá bá dẹ̀ èyí tó jẹ́ sí gbogbo mẹ́ òun náà ní alábọ́ọ̀rù tó fi pé sẹ́rí àdéhùn àti àgbàdé àtànáàna gbàgbé pamọ́ ọlọ́run agbọ́dọ̀ sọ èyí tó jẹ́ sí ẹ̀dá mẹ́rin òun náà ni wọ́n fi ti ọ̀rọ̀ ẹ̀ sọ̀tàn wa ká da padà sọ́dọ̀ ẹ̀ lè di omi láì lè di o. nínú ẹ̀ òun náà ni adúwáfà olúkúlúwáfà ìmọ̀ àti àlùkáwà àlùkáwà ni àkọ́kọ́ ẹ̀ sáà kọ́ sí àlùkáwà ni fún òun náà ni àlùwà àdúlóhùn náà láwọn àtọ̀nọ̀lọ́ rẹ̀ láwọn awájú lẹ́yìn mi àgbọ̀dọ̀ fi lórí àgbọ̀dọ̀ wáyà lọ àyàfi lọ́dọ̀ ọlọ́run àti àlùkáwà ni káfíńtì lọ́wọ́ àtọ́lá àtẹ̀lé nínú tó ń bẹ̀rẹ̀. àtúntì àbùkáwà ní fáwọn èèyàn kọ́nà jẹ́ mùsùlùmí ni wọn àti kì ha, ṣe mùsùlùmí. nínú ẹgbẹ́ ni àtàmáhà àtàmáhà yìí òun náà ní kí ní àánú òun náà dà sí ìkẹta àtọ̀ yẹn ni. èyí tí àtẹ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ́lá kò lọ yí àdìsẹ́rì àdìmọ́ ewu tí ń jẹ́ ìmọ̀ òun náà ní àtúbọ̀kùrù rọ́ọ̀tàmáhà sùúrù àti àrùn òjijì ọlọ́run ti torí pé máa ń tẹ̀lé nígbà tó bá fẹ́ tà tó bá fẹ́ rà wọ́n yìí dábọ̀ tó bá fẹ́ sí ẹ̀dígbèsè látẹ̀lé rẹ̀. nínú wàyí òun ní ká ṣẹlẹ̀ à ìní aki aki yóò máa wáyé bí yẹn ní aki láti sọ òtítọ́ lẹ́nu. àti bí wọ́n wáyé bí yẹn lo agbára títẹ̀lé ayé ọ̀dà fún yẹn láti lágbára ìyá àtò inú wa mú ẹni oníkejì rẹ̀ lójú nínú rẹ̀ òun ní ìwà àkàtà yìí òun ní kéèyàn jìnà gbogbo tọ́ba lè kẹ́rẹ̀ báyìí níwájú àwọn èèyàn ní gbogbo oúnjẹ tí o ní gbogbo àkókò kéèyàn tọ́ra wọn sí fún lẹ́yìn oúnjẹ tí wọ́n lè fi mùsùlùmí sílẹ̀ yìí ìbá àpáàtì lẹ́yìn ìwà àkàtà nìyẹn nínú ìwọ̀n náà dàbí ìta àdìsí ìtaàbù òun ní kéèyàn fi nǹkan tọrọ ìwọ kéèyàn sì fi tọrọ ìyẹn náà ní bùkátà òun lọ́mà lọ́lọ́mà bá ti gbórí fún àwọn sọ̀hábà tí wọ́n ṣe bẹ́ẹ̀ níjẹ́ orí ọlọ́run wọn yóò fi rúnà àlà àwọn òṣèlú wọn lọ ká lórí ní kọ̀ọ̀kọ̀ ọ̀. ẹ rábà ní ẹni tí wọ́n bí wà ilé ìwọ tí wọ́n ti kó gáàsà sí wọ́n á tẹ̀ fún ẹ lómi tó ti dájú pé àwọn náà ti ṣe ìdáyà. nínú rẹ̀ òun náà ní alùpàdé ayọ̀ ayọ̀ ọmọ èyí tó yẹ pé kò sí pọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn sì wọ́n dá aláṣẹ́wó kò sí fẹ́ lómi anabi sallallahu alayhi wa sallam wọn ni láyé sàlọ́fínà àtúntẹ́sùn ọ̀rẹ́lá àwọn kì í sọ̀rọ̀ òun ni kí dúkìá yẹn kọ̀ ọ̀là kí n nà lọ́fínà rìnnà náà àmọ́rọ̀ gẹ́gẹ́ òun lọ́rọ̀ ẹ̀mí nínú rẹ̀ òun náà ni àlùwárà ìwà àlùwárà ní bí àtàjẹ ìṣègbè yẹn máa kalẹ̀ ẹ̀jẹ̀ òun kí wọ́n ń pè òun náà ni tẹ́kùn ṣùgbọ́n gbogbo nǹkan àbá ń sọ wípé àmọ̀ bẹ́ẹ̀ wọ̀nyí àmọ̀ bá la àdìsí kéèyàn wá pa á sí ẹ má jẹ àgbàgbé ọ̀rọ̀ tá lẹbi tọmọ náà sálám lọ nítorí ọmọ ní sákò ṣòro ha ẹni yóò tọ́ bá fi ìlú júlẹ̀ ọmọ ní sẹ́jọ́ra àyèmí ní ìwà yọ̀ọ̀sẹ̀ ó ń tọ̀ ó ti kọ ẹ̀sìn rẹ̀ mọ́ ó dẹ̀ ti fọmọ láàbí rẹ̀ mọ́ nínú ni òun náà ti kólúkólú náà ìlú wọ́tà kì í mọ̀ ẹ̀yin onígbà gbọdọ̀ mi ẹni bá ọ̀rọ̀ ẹni tí wọ́n bá rí ẹni kẹ́tọ́ ti kódà kù ní ládàbí àlẹ́ adam ẹni pé wọ́n rí pé kò sí ìtumọ̀ dání kú tán kódà tí wọ́n bá sọ wípé ẹni kẹ́ òsè kìíní kẹ́ dáadáa kò lè tó kí tó kí wọ́n kí gbólóhùn pé a ah, kò ní ládàbí tí wọ́n bá sọ wípé ẹni kò ní ládàbí ó kẹ̀ sí lábá ẹ̀ náà ló ṣe déédéé rẹ̀ kódà kò ní adam ìwà ní òun náà sì wà tó da tí ọ̀la ti dúdú tí ọ̀la ti sọ́nú kí yẹn lu ẹ̀kọ́ pẹ̀lú Allah pẹ̀lú kí yẹn máa ti fọ́nmá ti ẹlòmíì jù kí yẹn lu ẹ̀kọ́ pẹ̀lú títí ọlọ́run sọlọ lọ́kọ̀ àdéhùn ọ̀sẹ̀lẹ̀ pẹ̀lú kí yẹn máa fún nítẹ̀lé àti kí yẹn lu ẹ̀kọ́ pẹ̀lú àwọn èèyàn. nínú àwọn ìwà ẹ̀ òun náà ti ka gbóhòrò gbóhòrò kí wọ́n pè ní gbóhòrò òun ni káyé wà lọ́wọ́ èèyàn ṣùgbọ́n kọ́ má fi lẹ́sí èèyàn النبي صلى الله عليه وسلم قل إن هذه الدنيا يحبك الله رئيسا اللهم عليه فعلا واذهب فيما عند النار يحبك النار tìǹbù bẹ wà lọ́wọ́ àwọn èèyàn ṣe jẹ́ ẹni pé kò ní ìgbìmọ̀ sí ẹ àwọn ẹ̀dẹ̀ ti máa gbà tiẹ̀ nínú rẹ̀ ń dàda ní síkà ìdúró déédéé ìdúró déédéé nínú ọ̀rọ̀ òun náà ní ká sọ̀rọ̀ déédéé kódà kọjá sí pé láàrin wà lálákùmọ́ òun lọ fẹ́ bá wọn yanjú ọ̀rọ̀ ìdúró dédé nínú ṣe ọlọ́run fi ti sọ fún àtẹ̀lé sọ̀rọ̀ náà sàdákà tó lẹ̀ tún sọ ọmọ tó lọ gbogbo àdúgbò padà ọlọ́run kọ̀ tẹ́tì ká máa wù mí ẹ̀ torí bẹ́ẹ̀ dúró dọ́gba gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ láti nínú rẹ̀ wọ́n ti sọ àwọn tó lọ́ nínú wa mi ní kọ́kẹ́ mọ́ kó ti sọ bẹ́ẹ̀ ṣe lóyún ọkọ kó o lè di ojú kòkòrò tí a rí ni àdéhùn ẹ̀kú ẹ̀gàn ìjọra ẹni lójú ìnífẹ̀ẹ́ àti nífẹ̀ẹ́ yátáájú bákan náà kò ní fẹ́ mi yan ìrọ̀mọ́ ayé yóò gbàgbé ọ̀ ẹ̀rí nínú rẹ̀ wọn lè jàmọ́ ló ń tọ́ ọ̀jẹ̀ ọ̀ nínú àwọn òmìnir òun ní kíta ẹ̀yàn ọ̀dà tó o bá nígbà tó o lò kó o lè kojú bá kú ọ̀ báyìí èrí ni wo ni kọ́ wà lára rẹ pẹ̀lú kásán mọ́ kéyìn mọ́ kéèyàn máa wẹ̀ ó sọ̀dọ̀ aládáadáa ó tọ́jú oorun tí bàtà rẹ̀ ó dá kéèyàn tọ́jú ilé kódà tí mọ́sálásí náà ń wà lójú ọ̀nà kódà níbi sọ̀tọ̀ lọ́wọ́ àrùn ìṣẹ̀lẹ̀ ẹnìkan ní kọ́ mi ní ìjà tó lè fi màá sáǹfààní pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́run fi bẹ́ẹ̀. àìsèlè ẹ̀dá ń sọ̀rí ìsìn mùsùlùmí ìwọ máa mú un lóde fún ìdábàáyà kúrò lójú ọ̀dà àwọn mùsùlùmí àwọn nígbà tó lò nínú àwọn wáyé òun náà ní ádámù hali ẹ̀kọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ ìkí ló fà tó fi fẹ́ sọ ọyẹ kọ́ ọ̀dà ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ dáadáa fún ọlọ́wọ́ tí wọ́n yẹ kó ṣe wàá tẹ̀sí sí ni ọ̀dà ńgbà wọn parí ọ̀rọ̀ ẹ̀kọ́ òun ló fi ẹ̀ka nígbẹ̀ lọ́rọ̀ òun náà ní kádùn nínú rẹ̀ òun náà ní sọlá fọ́túwẹ̀t ìmọ̀ àti dúkà mùsùlùmí ẹ̀ máa fún adúró gbogbo gbogbo tàbí ẹni tí wọ́n bá jà anabi sallallahu alayhi wa sallam wọ́n ti fi èkúté rere náà kínkínní nínú rere wọ́lá àǹtẹ̀lùkọ àkáyàtàmì wọ́n ti fi tọ́lé kódà kọ́ pàdé ọmọ ìyá rẹ̀ pẹ̀lú ìdúgà pẹ̀lú ìdúgà nínú wàyí òun lè kó kọ́pẹ́rẹ́ pé ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ti fi yẹn lè kókó anabi sallallahu alayhi wa sallam wọ́n ti fẹ́ rí ọlọ́run rọ̀ pé òun ni ọba pẹ̀lẹ́ ó sì nífẹ̀ẹ́ káàkiri pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìdábà tí a ti pè lára ara wa iṣẹ́ tó lágbára rẹ̀ ò ní ṣe ó ti pẹ̀lẹ́pẹ̀ láwọn èèyàn ó dàbọ̀ tó ń tẹ̀lé sọ yàgbà bọ́yọ̀ ń darí àwọn èèyàn ni wàá ti pẹ̀lẹ́pẹ̀ lú wọn àdébí sọlọ lọ́wọ́ àtọ́lá ó ti tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀ lé òní wọn ní àtúkọ́kọ́ sọ̀rọ̀ àti yọ òṣù àti gbogbo ẹ̀ aláìsí gbogbo wa nínú wa yìí òun náà ní kólókó sáwàtì ìwà ìmáa nífẹ̀ẹ́ ká máa nífẹ̀ẹ́ ara ẹni tó ṣe pé ìfẹ́ yìí kò sí ohun tí ó gbé jáde ju bá máa ṣàtìlẹ́yìn fún ara ẹni lọ á máa rẹ ẹni lọ́wọ́ pẹ̀lú pé yóò ṣe ẹ̀dọ́ kálukú fún ẹ̀dọ́ mùsùlùmí àpè látàrí ìfẹ́ yìí ẹ̀dọ́ bàbáni ẹ̀dọ́ ọmọdébí ẹ̀dọ́ aládùúgbò ni ẹ̀dọ́ ọ̀tọ̀mọdàyà ni ìfẹ́ yìí yóò ṣe ká lè gbé àwọn ẹ̀dọ́ yìí jáde. nínú wàyí òun náà ní èyí máa ń sáàdà kí ìyẹn máa gbá àwòjáde àwọn èèyàn ẹlòmíọ̀ sọ pé ìdílé ni wàá kú sí náà nìyẹn ní bẹ́ẹ̀ o èèyàn bẹ́ẹ̀ tíyẹn bá ti mú àbíjà rẹ wá ànábi sallallahu alaihi wasallam ó ní ẹni yóò kọ́ bá gba ìfẹ́ mùsùlùmí àkọọ́lọ́ lọ́wọ́ àtúrọ̀dà tọ́lọ́mù tẹ̀sí lágbá àtìlẹ́ ìjẹ náà yẹn tọ́lọ́mù máa gbà pé ìjẹ náà أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق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 من أخلاق المؤمنين لنرى المؤمنين أولا لصحابة الصالحين لما قام جاء القرآن هذه قال الله سبحانه وتعالى طيبة أيها الناس اتقوا الله فاتقوا الله وكونوا مع الصالحين أسمع في الله ولكم إن أردت أن أرى قوالا صلى الله عليه وسلم ونزال المؤمنين aláàdé ìkọ́lé ìdí àbíkàtọ̀ fọ́mọ̀nìyàn ọwọ́ àlórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ fàdíyàntòrò àhádùkù mọ́ yọkọ́ọ̀lì kíkà lóko wá owó talẹ̀ntọ́ mẹ́fà sọ̀rẹ̀ nínú àwọn ìwà yìí òun ni ìwà ìwà kan fásitì tẹ̀sí rere ìtànà ìfòsí fún fáyọ̀ èèyàn nínú dáa níbẹ̀ àti ọlọ́run wá ti ní wá polisi àtẹ̀dá yìí. وجنة عرضها السماوات والأرض أتى بجنة تكبر في فيتون قلت له جنة أتلك اللهم صل على الخليفة من خير منه هنا الحس على الوقت ìmọ̀ sọ àkókò wọn lọ́ọ̀dẹ àkókò pàtàkì bọ̀ ẹ̀yin náà wò bí ọba pàtàkì ni èyí ṣe tó ṣe pé gbàdá ti dé júmọ́ àná àbá sọ júmọ̀ dá ago mẹ́rin ago mẹ́rin ìrọ̀lẹ́ wọn gbàdá alákòókò nígbà láàbírun ni o àkókò ni àkókò yìí pàtàkì òun lọ́ba alábẹ́ni sọ́dọ́ náà kálá bí ó yé wáyé pé ọlọ́run ò ní gba ìjàre ọmọ nìyẹn kan kó lè fi àkàrà ẹ̀jẹ̀ lẹ́rù ọlọ́run fún ní lọ lára torí sẹ̀mí lò hàtà bàlọ́lọ́ ìdí ilẹ̀ sáà torí pé ọgbà náà. ọ̀hún àti àdáṣe ọ̀dọ̀ náà ní gba ìjàre rẹ̀ nínú àkùnrin òun lè nílẹ̀ kíkà ìmọ̀ ní ìfura fídì ọmọ ní ìfura mọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò fi dáadáa rẹ bá tún nínú wọ̀sà àtúntò séyí àtúntò táyì dáadáa rẹ bá tún jẹ́ sọ̀rọ̀ mọ́mi ó sì mọ̀mí ní tó sọ́dọ̀ ẹ̀rí ìfura mọ̀ ọ̀fẹ́ fún wa pẹ̀lú àwọn èèyàn kíkẹ́ ọmọ ọ̀dọ́ ní òní gbé sẹ́sẹ́ ọ̀jàgbá rẹ lọ pẹ̀lú ọ̀rẹ́ nínú ìjọsìn kọ́dẹ̀ ẹjọ́kù èyàn ń fura bí àti bẹ́ẹ̀ ta ni kótó ni kó ìfura mọ̀ ẹni òsì fáwọn tí wọ́n ń gé orí òkú tọ́ fún orí òkú ànábi sọlọ́lọ́ àdàlà kọ́dẹ̀ ní kéèyàn rún òkú tóbi kọ́dà ní kéèyàn ṣe ikú rẹ̀ nígbà tó wà láyé náà nínú àkùnrin òun náà ti àdùnnú kéèyàn lọ kọ́ ìmọ̀ ànábi sọlọ́lọ́ àdàlà wọn ni sọlọ́ àlà kulli mùsùlùmí gbogbo ẹ̀ tọ́ba gbà fọlọ́ nínú wàyí wọn náà ní ṣe ha ìṣọ̀kan ìṣọ̀kan lórí kíni o lórí àtàwọn ìdí wọn tó nà lórí ìmọ̀lọ́wọ́ ọba lọ́kàn àti ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam orí méjèèjì ni ó ti dábàá wà lórí kan náà àti ọlọ́wọ́ ọba sàn wá ilé wọ́n á tọ́sí ìwò bí hamdulilá ti tẹ̀lé àn wọ́n náà tàkàrọ̀ ẹ̀ sì mọ̀ ọba lápapọ̀ fẹ́ kójọ lórí ẹ̀ ìlú ọlọ́run tí ọ̀rọ̀ ọlọ́run kí lọ́wọ́ àti tí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ tẹ̀lé súnà náà súnà náà ní sọlọ́lọ́ ààrẹ sọlọ́ eléyìí ni ọ̀fà ìsọ̀tọ̀ nínú àyọ̀mọ́ àti lọ ilé tó ìní ètò wọn láì gbogbo mi ló ní ètò kìí ṣe báwo ni ẹ̀kẹ́ ni wọ́n tẹ̀ wá sọ báwọn ṣe tó wa ètò ọwọ́ àtúrò kìí ṣe kọkàn lè ronú tó bá tó bá ti kù ẹ́ lẹ́yìn tó ronú sí dáná àtìlẹ̀ kó sì mọ̀ fẹ́ tọ́tẹ̀ dáa rẹ̀ yọ yẹ ká fún níjọ́ tí wọ́n bá ti wọ́n fẹ́ ronú lójú ẹ̀ ní pé ta ló dá ọlọ́run náà ẹ̀yìn tó ń bẹ oṣù bí ọ̀gọ́dọ̀ ronú lọ rẹ̀ ìrònú ètò yóò wáyé nínú àkókò gẹ́gẹ́ bá ti lọ fún wa èdè bá kẹsì nǹkan nígbà tó bá wù wá gbogbo ẹ̀ ló létò kódà tí láti kí ìrètò wà òun ti sá fún dàrú ẹ̀rí pàtẹ́mì sọ́kọ́ bá àtàlà kó lórí pé wọ́n fi ń lo tọ́lá ti gbọ́mọ̀ yóò tuntun sọ pé àdéhùn ẹ̀sùn dáàmú kẹ́kọ̀ọ́ sọ́gbà dáadáa ètò yìí ètò ń bẹ lójúdájú bá wọn kẹ̀kẹ́ ni wọ́n lọ bá ti ṣe jọ́sìn bóyá fẹ́fẹ́rẹ́ ilé ìyẹ̀gbẹ́rẹ́ ti lọ́ bá tiẹ̀ kẹlẹ́ ní ọ̀dọ́ fẹ́ẹ́ fi ọ̀lágbára ti fẹ́rẹ́ ní ti má tiẹ̀ tìjú náà kí n pa ẹ á sọ kó sọ wọn ọ̀pàlẹ́ ya sórí ètò ti bẹ̀ nítorí àwọn mi ní òun náà ní àdáà àdáà tó òun náà ní ìfarabalẹ̀ ó sì kejì rẹ̀ jẹ́ àlẹ́ àjàlá ìmọ̀ àtẹ́jú ìmọ̀ àtẹ́jú ìkẹ́jú ni ọ̀dọ̀ àti dáńgìlì ti máa wà ó ti dẹ́gbẹ́ ìfarabalẹ̀ wọn alásọ̀dọ̀ ọlọ́wọ́ bá sọ̀ hàn ìyẹn ló ti wá ń lòdì lọ́nà àwọn bá kìlọ̀ fún wa pé ká má fẹ́ kú mú dájọ́ wa ọlọ́run ní ayọ̀ nígbà gbọdọ̀ lónìí ìyá àtúnfà ti mú mi lẹ́bàá ní ọ̀sà àgbàjà rẹ̀ tí kò ní ká bá fún yín ní ìrọ̀rùn dàgbà ẹ wá ọ̀rìn kí ni mí ọ̀rọ̀ yẹn ẹ wá ọ̀dájú nípa rẹ̀ kó ní fẹ́ máa fọ́n kákàkiri nínú wa mú mi ní ọ̀nà ìlànà ìsìlámù kí yẹn wá sí sí àníbi gbogbo wọn yóò lọ́ba rẹ̀ kọ́má sí nǹkan nítorí tí a rí mu àbí bí a tọ́ ni wọ́n wà ní ọ̀rọ̀ sáà tuntun sọ́lá fi kọ́ alẹ́ pọ̀ sípẹ́ tó bá ti àṣì hàn rọ́ àlọ́hùn mi ọlọ́run tẹ̀sí máa fi hàn àwọn èèyàn lọ́sọ̀ wọn dẹ̀ ní gba alága kankan wọn ìyẹn gbọ́dọ̀ ti ṣe nítorí owó ìyẹn gbọ́dọ̀ ti nítorí ayé tí kò ti nítorí ọlọ́ nínú wa kò kìíní òun náà ní òun náà ní kéèyàn bínú lè mú káàlà pàtì àwọn àbẹ̀rẹ̀ lọ́wọ́ ìbẹ̀ ní yàrá káwọn yẹn bá ń yapa àti ọlọ́run inú bíyàn ọlọ́ọ̀dì wa mú wílé kéde pé yóò tún ààrẹ rìn bí a ṣé wọn náà lọ wá jẹ ọdún tí ó lè wọn náà lọ gbàdúrà ìsìnlẹ̀ wọn náà lọ gbàdúrà ẹbọ wọn náà lọ tún dídí rí báyìí wọn náà lọ wá pààyàn báyìí yóò tún ààrẹ rìn lórí ẹ gbogbo yóò sọ bá ti jẹ ìyapa kéèyàn gba inú bí ń pa rẹ inú wa mú wílé inú wa mú wílé òun náà ní alukówa alukówa yìí ó lè jẹ́ ìsìyà ìlágbára lè ta fúra mọ̀ pẹ̀lú kárí yẹn jí pépé gbogbo ń dára wọn bá fi jí pépé la gbọ́dọ̀ máa wá jẹ ká máa jẹjẹ kú jẹ ká sì má máa gbára lẹ́sọ̀ ọ̀nà lẹ́yìn ní máa rìn àlẹ́ sọ̀tọ̀ lọ́wọ́ bá ti lọ wọ́n ní alẹ́ ló ń kọ́rí ẹ̀yọ́ mi náà mọ́mí lè sọ àyè mọ́mí èyí tó lágbára oṣù rẹ ọlọ́run tẹ̀sí nífẹ̀ẹ́ rẹ̀ ju bùnmi ní ọ̀rẹ́ lọ. ẹ̀rín èyí tó jẹ́ sí èyí tó ní ìtumọ̀ náà ń bẹ ní lágbára tó ní ìtumọ̀ òun náà ní kí ẹ̀mí ẹ̀ kó ti lágbára nípa Allah fíyàn ní gbọ̀mọ̀lẹ́ nípa ọlọ́run ọ̀sán. nínú wa bùnmi ní òun náà ní àgbàlá ìdú òṣìṣì. mùsùlùmí ẹ̀sẹ̀ tó ṣe pé sísẹ̀lẹ̀ ká bá sísẹ̀lẹ̀ báyìí lọ́ọ̀kẹ́ ìjìnlá bọ́ọ̀lù ó ti jẹ́ ìkírun náà ní bẹ́ẹ̀ nígbà tí mi ń pa ó ti jẹ́ bí arúgbó àti láti bá ọmọ wáyàwó wáyàwó ti rí yàwó lọ́jọ́ kọ́rọ̀ òní báyìí ìwà àmúyí ní òun ẹni ọ̀sálà ìlú òṣìṣẹ́ ìnípinnu pé dáadáa ti ń sè yìí mi ní jẹ́ ìlépa rẹ̀ inú wa àmúyí ní òun ẹni àtìkìmà kí ni jẹ́ ọgbọ́n òun ni kí nìyẹn sí nǹkan kalẹ̀ kó sì sí láti pé nínú ọ̀rọ̀ ni o nínú òṣèlú ni o ọjà tí pé yẹn ó gbé nǹkan kalẹ̀ tí ó gbé pérépéré tí ò ní òun lọ́kọ̀ àlejò ti ọlọ́run sọ lọ́wọ́ àkàlà mi sọ yìí pé ẹ̀rí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí èèyàn tó ti pé tó bá ti tẹ̀sán tó bá ti tẹ̀sán àníyàn tẹ̀kẹ́là ọmọ àrídájú kó sì mọ́ ẹ̀kọ́ yìí dáadáa ẹlòmíì ní ti ó lè kọ́ sẹ́sì mẹ́ta ṣùgbọ́n sẹ́sì mẹ́ta tó lọ́ kẹ̀kẹ́ tó yẹ dúnú ẹ̀ hekima òun ti kí yẹn sí nǹkan síbi tó yẹ tó àti ibi tó yẹ ibi tó yẹ ká ṣe ká ṣe bẹ́ẹ̀ ibi tó yẹ kárọ̀ kárọ̀ mbẹ́ ìwà àmùmíní ni inú wa àmùmíní ìbádàlá tó lè kó ní ìṣẹ̀gbẹ̀ láwọn kẹta sí mẹ́tòlá òun náà ni àánú tó tún lágbára bákan náà kéèyàn rọ ìhà rẹ̀ káwọn yẹn lè máa súnmọ́ ọ̀yàn bákan náà ká máa rẹra wa lọ́wọ́ nípa dáadáa kéèyàn tún máa ṣe dáadáa tí gbogbo àwọn ẹ̀dá nìyàn lẹ́yìn ọlọ́run ọba sùhánù tọ́ba kan lóró àwọn ẹni àdìgbìnsáàdì ìjà ìjọmọ nìyẹn táwọn ẹni pè ní ọmọlúwàdì di nìyẹn kọ́ wà lágbájá wà láì kò sí ìsáàdì yàrá rẹ̀ rárá ẹnìkan ti lè fi ti fa òun jẹun báyìí tó bí ẹ báyìí ló tó bí wà dáa ó ní ah! lágbájá kò ní ìjọmọ nìyẹn rárá ẹlòmíì nì nítorí kó ní dókítà náà ni ọ̀jẹ́ kó ní ìsáàdì yàrá rárá o ẹni tọ́rẹ́ ni ó ti fẹ́ẹ́ lè máa mọ̀ kàkà mọ́ kéèyàn jẹ ṣáájú díẹ̀ ibi tọ́lọ́mù bá fẹ́ kọjá sílẹ̀ ní òkú kọjá sí ọmọ awo ni rẹ̀ fẹ́ ṣiṣẹ́ wa ti gbà ní agbọ́dọ̀ máa wò bẹ́ẹ̀ irúfẹ́ níbẹ̀ wọ́n ní kò ní ìjọba nìyẹn lára Ànábì sallallahu alaihi wa sallam ọ̀sọ̀ ọ̀rọ̀ kan kó ti bá ti fa ọ̀rọ̀ ọmọ yúlò àti yọ jáde bẹ́ẹ̀ ó ní àfihàn dáwìn Hmm. àyàfi tó bá dé ìyá ṣíṣe ní àgbékalẹ̀ ló bóyá o tẹ̀sí náà ní àdúgbò àwọn ọlọ́àbí lágbájá ẹ̀jẹ̀ ká má kú lẹ́gbẹ̀ẹ́ àdúgbò nítorí pé kí n láya ìlọ́mọ tí wọ́n ti lò tẹ̀. àbọ̀ fáyì ẹ̀jẹ̀ á má fáyì ẹ̀rí àti wọ̀n dàbí níbi eléyà nínú àbùmí ni òun náà ti ẹ̀ṣẹ̀ àtọ́ọ̀lá ẹ̀ṣẹ̀ àtọ́ọ̀lá yìí òun náà súnmọ́ ìwà ọmọlúàbí ìwà ọmọlúàbí tó ti gbé èròǹgbà tó ga pẹ́pẹ́ nínú gbogbo yóò ní ẹ̀rọ abẹ́sí kọ́ máa ṣe ìwádìí dáadáa kéèyàn ti tún da nípìnlẹ̀ kó ṣàtúnṣe mọ́lẹ́bí rẹ̀ inú wa fún mi lédè. àgbàdàlà ẹ̀yin onígbàgbọ́ lòlò bóyá ẹ̀kọ́dà kìímà ẹ̀yin mùmí ní òdodo hábìlú aláàlá fúlàfíkù fàníṣẹ́ àmì ìdílé ẹ̀sọ́ ìwà yìí torí àwọn ìwà yìí nínú ẹ̀sìn yìí lọ́wọ́ ìwà bíburú ó lè ba dáadáa jẹ́ o àdébí sọlọ́lọ́ àdùsọ́lá nínú àwọn ọ̀rọ̀ tọ́kọ̀tọ́kọ̀ oníkìlọ́lọ́ àti àìlẹ́ jẹ́líl ọlọ́wọ́n bọ́ba tọ́rẹ̀ wa ní ìpínlẹ̀ ìjàmbá tó ti fẹ́rẹ̀ gbogbo mu tọ́rẹ̀ wa wọ́n ìpínlẹ̀ mọ̀ wọ́n yẹ kí wọ́n sáfúsá fà á ó sì fi dà wọn wà àyàrá lẹ̀. ẹ̀yin ọdún tí wọ́n máa ma ẹ̀sọ́ ìwà yìí anabi sọlá sọlá kọjú lọ kánà ọmọ àwọn ọdún ìṣẹ́kẹ̀lá àyẹ̀tò máa kú bẹ̀rù ọlọ́run níbi yóò torí kọ́ wa wà á sì bẹ̀rẹ̀ ìṣẹ́yìn àtàlẹ́ àtàlẹ́ kó o sì máa fi dáadáa tẹ̀ láì dáa fẹ́ mú sọ ha dáadáa yọ ọmọ ẹgbẹ́ wa ni anabi sọlá sálámà yìí ní nàná sálámà yìí ọ̀hún ọ̀ jẹ́yìn àtúbáyọ̀rọ̀ mi nkúlù mi pàtàkì. aláwọ̀ yẹn ni wọn ò lè fún wọn ní kẹta tó lóore fún ìwà lọ́dà ẹgbẹ́ wa wù anabi sọlá sálámà ọ̀hún jẹ́yìn àtúbáyọ̀rọ̀ fi mi zàlì mọ́mìn. òǹtí kẹta tó lè dé fún ọmọ mi ní owó níjọ́ tó ń dà lọ́yà wọn mí ní fọ́ọ̀mù وإن الله تتجعل الله سبحانه وتعالى يقوم الفاحشة الكبير gbogbo ẹgbẹ́ bá jẹ́ lọ́kùnrin tó ń jẹ́ àṣà tó pè é ọlọ́run bá kórè ra wọn. نسأل الله تبارك وتعالى بأسمائه الحسنى وصفاته العلى ونتوجه إليه ونقول اللهم اهدنا لأحسن الأخلاق لا يهدى لأحسنها إلا أنت واصرف عنا سيئها لا يصرف عنها سيئها إلا أنت اللهم إنا نعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء أقيموا الصلاة رحمكم الله